Eh, Buhari third time ló lọ yìí he's politician to the core Dr. Eh, Akíntúndé lọ́yọ̀ọ́ was a politician ó ti di chairman board rí ó ti ṣe commissioner rí ó ti ṣe special adviser to the governor rí so that's why pé ọpọlọ ló gbà politics ọpọlọ yàn lọpọlọ ẹ sọ ọdún gbogbo àwọn other party because ẹ jọ máa máa ṣe àwọn yẹn that is why i'm telling you pé senator kọ́láwọlé fọlárin is a politician to the core and if you want to we want this and this the reason this the reason this the reason tí gbogbo ẹni tẹ́ bá lọ gbé yẹ̀wò àwa náà rí i pé yẹ̀wò tọ́ ni. gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ òṣèlú APC kí ló dé tẹ̀ lọ bẹ pẹ́ńkẹ́lẹ́mẹ́sì. sẹ́rí bíbẹ̀ ọ̀nà ó bíbẹ̀ yẹn ṣé àwọn pé tí bàbá Tinubu sọ fún ènìyàn. ẹ̀ẹ̀mẹ́ta ni mo lọ sílé ẹ̀ call me anytime mo fi nóòtù sílẹ̀ pàpà mo tún sáyẹn fún security ẹ̀ mo sì tún pàdé ẹ̀ tí mo sọ fún bet tó bá lóun tó ń fẹ́ ṣe nìyẹn no problem bẹ̀tí mo sọ ń jọkàn pé kọ́rọ̀ rẹ̀ ọmọ dàbẹ̀ ẹni tí ń bẹ já ń bẹ kó dẹni tó ń bẹ ni. ẹ ti ń bínú nìyẹn. a bínú tó bá lóun dé lọ́la tó bá lóun dé lọ́la nísìnyí àgbà kọ́lé kò ní ni nà ó. pẹ̀nkẹ́lẹ́ ò ní sùúrù tó. kò ha. sùúrù. kílẹ̀ tó fẹ́ kó ṣe tí ò ṣe. good ṣé ní òṣèlú tá à ń ṣe seniority wà ń bẹ̀. kì í ṣe irú sinetọ Kọ́láwọlé Fọlárìn náà fẹ́ ṣe gọ́vnọ̀ ní pẹ̀kẹ́lẹ́ ó dìde pé òun fẹ́ kọ́ òun fẹ́ káńtà ẹ̀ politically. tó bá yẹ pé máa jẹ́ òun bá ní mo ti sọ lójú ẹ̀ rí mo ti sọ mo ti sọ lórí rédíò mi ní ọ̀rẹ́ abẹ́ àìmọye gbà máa ní sùúrù táìgbà tó bá ní sùúrù tẹ́lẹ̀ yìí bá parí tiẹ̀ máa jáde ag one side ẹ̀ náà ag one side ẹ̀ kò sì á lè gbé accord kó fi dìbò kó wọlé lọ́yọ̀ state not Ọ̀yọ́ state. ẹ̀dọ́ ọ̀làrò pé wọ́n sọ bẹ́ẹ̀ o. lóòótọ́ ni. ẹ̀dọ́ ọ̀làrò pé o. lóòótọ́ ni. ọ̀sẹ̀ yìí ò wọ́wọ́ pé àwọn ló gba tíkẹ́ẹ̀tì ní two thousand and nineteen lẹ́yìn tó bá gba two thousand ticket two thousand nineteen ìyẹn ò ṣe pé liberty fún pé twenty two thousand twenty three òun ló tún gbọdọ̀ gbà. gbogbo àni politics eh, gọ́vnà wù náà two thousand nineteen tẹ́yìn sọ pé òun dé yẹn ó jọyìn pàtó kò pé four months wọ́n fi fún ticket ọdún mẹ́jọ làwọn fi fọwọ́ kọyìn lẹ́yìn Ajímọ̀bí sí gọ́vnà wàwá ni. ok lẹsẹ wọọkì lẹgọfà fún wa. no àwọọkì lẹgọfà fún un bó ṣe ṣiṣẹ́ làá fi fọwọ́ pọ̀yìn lẹ́yìn Ajímọ̀bí ṣé gbogbo àtà fọwọ́ pọ̀yìn lẹ́yìn Ajímọ̀bí sí gọ́vnà òwò àbẹ̀rẹ̀ nígbà òde tí wọ́n làwọn làwọn fẹ́ no problem bẹ̀rẹ̀ nígbà tí ò wọlé yẹn táwa sí primary bí ọlọ́run ẹni báyìí ló kàn bá sì máa lòun ni màá ní sùúrù padà pè ráì kí sì ni ọtún títà ọ̀fọ̀lárin kan lọ́dún mẹ́jọ tó wà lóye ọdún mẹ́jọ mọ́ iye ìjẹ kò tí wọ sixty. so kan sì lọ tó. ó ṣe kúrò nìyẹn náà seniority wà náà ẹ wo Buhari ta lò ní senator ní Ọ̀yọ́ north tó bá dé house ẹ̀wọ̀n sinari ti wà. bẹ́ẹ̀ni. ó ní reason now I live in developed country ẹlòmíì ń lo twenty five good years as a senator because ní senator kan bá débẹ̀ lónìí tó o bá ṣe senator o lọ sí senator o ṣe senator rí tó bá débẹ̀ lónìí ọmọ ẹ̀yìn ló ṣe ọdún ọdún mẹ́rin ò lè yí ẹ. yóò fi kọ́ṣẹ́. yóò fi kọ́ṣẹ́ so orú ẹni tó dùn àmì ẹlẹ́kìnní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ó níbi tó máa ń to ranking ó níbi tó máa ń tò wọ́n sí ó ti mọ ibi tó rìn sí that is one of the reasons like I'm from Okeogun tí mo fi support Buhari for the third time because there are some projects tẹ́gbẹ́ tó bẹ́ẹ̀ kúrò mẹ́ lẹ́ni project yẹn ó lè má rí ó lè má rí jáde mọ́ ara tọ̀. wọ́n lẹ work, lẹ́gọ̀fà fún pẹ̀ǹkẹ̀lẹ̀ ni. a ba lẹ́gọ̀fà pé bẹ́ẹ̀ wo ni. níbi election tẹ̀sí. báwo ni wọ́n ṣe ṣe báwo ṣe wọ́ọ̀kì ẹ̀. ọ̀ọ́ ẹ̀yin lẹ́ lè sọ. So ṣe rí primary la ṣe. ẹ lọ kérò fún wọn náà lọ kérò fún tún bàbá tẹsán. tábọ̀ àà ah, ah, ṣé àwọn tí wọ́n kúlọ̀ kú fún wọn ẹ ṣe èèyàn ni ṣe é sì policy science game ni game bí kí n máa ta bí bí eh, draft yẹn tàbí kí n tí bá ti ta mo ti wọ gbà mo ti wọ gbà yọ rè é sókè mi ò gbà bí yọ bí ọgbà rẹ bí ọbẹ yọ ẹni tó bá lóun yẹ sí ẹni tó lọ́ọ́ máa ní jẹ ni ó sì jẹ àwọn ọjà gbà ọjà kí ni gbà. ló jẹ́ jàgbà ìgbà tó ń twenty nineteen fún ní less than four tó join àwọn tó jáde àwọn more than twelve. a a kí ló ń ṣe fún àgbà yẹn òun jí gbé àbí kò ẹ ti ń sọ̀rọ̀ bínú. ní ọ̀rọ̀ bínú kọ́ ó yẹ kí reality ni. ipò tẹ wà yóò yẹ máa bẹ̀ ni. èmi ń bẹ̀ mo tún bẹ̀ báyìí sìnkú ló bá ní dọ̀bálẹ̀ màá tún dọ̀bálẹ̀ mo mo ń bẹ mo ń bẹ lórí rédíò sì kó jọ. because tẹ bá fapá kun tán yóò tó pín. n tí mo wà yẹn àní mo tún bẹ mo sì wá sí mo kó jọ kó padà wá sílé ilé làbọ̀ sí mi oko mo tún bẹ. kílẹ̀ wà fún wọn. Ah, ah. ṣé ìjọba ìjọba tó pín tí ó ní nǹkan ní state ó lè ní nǹkan federal. yes at least at the federal level wọ́n sá fún state government ní uh, state kọ̀ọ̀kan ní appointment sẹ́ẹ̀tún nígbà wọn sẹ́gbẹ̀ẹ́ ńgbà wà tún délẹ̀. wà á ṣe rí kò eh, eh, sí láti máa gbá yẹn sẹ́gbẹ̀ẹ́. tó bá ti ní structure. Ah, ah, kí ló fẹ́ gba sẹ́gbẹ̀ẹ́ fún àti pé tọ́lọ́ yẹn máa nígbàgbọ́ ọlọ́run pé ewé kan ò lè bọ́ lára igi kọ́lọ́ máa mọ̀ sí. ok mm. ká tó máa lọ níta àárọ̀ tì nítorí pé gbogbo ẹ̀ náà ni ó ní àsìkò tẹ̀yìn èèyàn wa lórí Facebook gbogbo ẹ̀ ni mò ń rí ajé kìí uh, only my chairman Olúyọ̀mí uh, Tosno uh, Sẹ̀san Adéníyì uh, Adédòkun Táíwò gbogbo bẹ́ẹ̀ ṣe ń kọ́ lọ́kàn ọ̀jọ̀kan gbogbo messages ń lóyìnbó òní mò ń rí ojú òní tìyín ẹ máa bá wa ṣíà ẹ lógúnlógún ẹ ṣíà ẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kí